بسم الله الرحمن الرحيم الحمد لله رب الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقف ولا وضع وكي أسنسي سبادي ونرى لا سبات عرضه Ó أبرا wípé أبرا wakọ́, mélòó mélòó ẹni tí òun náà dágbére lálẹ́ àná yìí pé à ń lọ sùn ọlọ́run kì á jí dáadáa o ìwọ́láwọn gbàdúrà rẹ̀ náà òun wà tí ó jí ọ̀fíìsì lójú sí òun náà jí dáadáa náà ẹlòmíín ṣe ń bẹ lálẹ́ àná òun náà lọ dágbére fáwọn èèyàn yìí pé ọlọ́run jà jí dáadáa o ẹnu tó fi sọ̀rọ̀ lálẹ́ àná kò lè sọ̀rọ̀ mọ́ra rẹ̀. ọlọ́run bá lè tẹ ọlá ọ̀wá jẹ́ kí nǹkan kan nú àwọn nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ sáwà ọlọ́run àdúpẹ́ o ọlọ́run àdúpẹ́ o ọlọ́run àdúpẹ́ o àwọn tá a sọ̀rọ̀ láàrin láti sọ̀rọ̀ láàrin ọ̀wọ́ yìí táwọn èèyàn bá lè rúnú dáadáa a mọ̀ pé ẹ̀ka máa dúpẹ́ fọlọ́run fà. ara wa yìí bá a ti ń gbé ìtọ́gba gbígbé ẹni ó ní nǹkan ọ̀gùn ó yẹ kó nǹkan yìí ó tún yé òun yàtọ̀ yálà mọ́tò làbí machine. àwọn bóòtù kan bẹ tọ́wáyé lè tú dànù lára mọ́tò mọ́tò yẹn ò ní lọ bìkan bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ nínú ara wa náà wọ́n kàn wọ́n gbèsè díẹ̀ náà ní ẹ̀ẹ́dẹ́ díẹ̀ ó dìde tì níbi tọ́wà. bí ìjọba ọlọ́run ti mú eegun ẹ̀yìn àti ìdìbò àdìpapọ̀ lóbìnrin lẹ́nu tí tọ́lẹ̀ ní tó sakọ́ ọba ara yẹ díẹ̀ nísìnyí ó rí pọ́ ọmọ wọlé náà ní ìdílé dìde. ọlọ́run àti ọ̀dà kù wọ́n fa ìka san ara wa tó wọ́n fa ìkàntì wa mọ́lẹ̀ o gbogbo ibi tí ìlera àìlera tó kọ̀ọ̀kan wá ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wá tá a máa ń lè díẹ̀ ọlọ́run ọba àlejò ọlá dákun mọ́sà fún wa ní àlàáfíà tó pé dákun jọjá ni ọlọ́run fún wa ní àlàáfíà tó pé wọ́n dè wá mọ́lẹ́ àìsàn o gbéra wọn ti yára fún àwọn ọ̀rọ̀ gbogbo ẹni tó wá ń bẹ lórí àìsàn náà ọlọ́run bá fún wọn lálàáfíà o bá fún wọn lálàáfíà gbéra wọn ti yára fún àwọn ọ̀rọ̀ ọlọ́run àbẹ̀ọ́ ìpáyà ìfòyà eléyìí orílẹ̀-èdè nàìjíríà ń bá fẹ́ra lọ́wọ́ ọlọ́ndàpọ̀ ààbò tó dájú mẹ́jọ fi wálé ńgbà kan o ààbò rẹ tó dájú mẹ́jọ fi wálé ńgbà kan síra mo ti yan ọ̀hún rọ̀ ní ìtẹ̀síwájú ní tẹ̀síìrù sóràtò tọ́ a eléyìí tí à ń bá bọ̀ wá. bí n bá gbàgbé àyà tá a ti dúró lánàá òun náà ni àyà fẹ́ẹ́ ká máa tẹ̀síwájú lónìí ní àtìwé àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì òun láti dúró tá a máa tẹ̀síwájú lónìí láti di àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì yẹn àyà thirty seven. a sọ fúnra wa lánàá níbi tá a ti dúró òun lẹ́yìn pé ọlọ́run ní gbogbo àdúrà tá a nẹ́bí Mùsá ṣe òun ti gbọ́ òun ti gbà á. lánàá ọlọ́run sì ní kálà yọ wá lẹ́kùnrẹ́rẹ́ níwọ̀nba lórí wípé àwọn àdúrà yìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ yálà bàbá lọ jẹ́ ni ọ̀gá lọ jẹ́ lẹ́nu ni olùkọ́ lọ jẹ́ ni olórí àdúgbò kan lọ jẹ́ ni gbogbo ohun tí wọn náà bá ti jẹ́ ń di nǹkan kan pàtàkì fún ṣíṣe rẹ o. pẹ̀lú àwọn ìfọ́síwẹ́wẹ́ àlàyé ẹ̀ta ṣe yóò lè jẹ́ kí ọ̀gọ̀rọ̀ wa náà mọ̀ pé àdó àti ṣe pàtàkì tí ó yẹ kí n fojú rí náà. ọlọ́run bá lè pe ọlọ́wọ́ ń dà nẹ́bí Mùsá lóhùn pé òun ti gbàdúrà rẹ̀. bákan náà àyà tó wá tẹ̀lé òun náà bá lè pe ló fẹ́ máa fi ṣàlàyé fún ànábì Mùsá yìí pé kìí ṣàdúrà eléyìí tí ọ̀sẹ̀ yìí nìkan láṣẹ̀ṣẹ̀ gbà á. a ti gba àwọn àdúrà rẹ̀ lẹ́yìn náà ṣáájú kọ́dà ń gbà tó tí lè ronú pẹ́ẹ́kọ́ ṣàdúrà àti gbàdúrà rẹ̀. láti mẹ́nu bà lánàá níwọ̀nba yìí pé mélòó mélòó ẹlòmíì lénìí ọlọ́run bá àlejò láti ṣe àwọn ìdẹ̀ra oríṣiríṣi nínú ìgbésí ayé ẹ̀. kódà ẹlòmíì ó tún lówó lọ́wọ́ pẹ̀lú nínú ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún un lórí ọ ni ni owó nìkan ni o àwọn wáyé pé owó ló kéré jù nínú ti fún yẹn ṣùgbọ́n òun làwọn owó làwọn gbé sókè lẹ́nu. wọ́n bí tí ìwúkọ́ rí náà bí tí ìwúkọ́ yìí ó gbé sókè. ẹni tó lówó lọ́wọ́ bá àárẹ̀ bá dé mọ́lẹ̀ nísìnyí yọmọ pa àlàáfíà ju owó lọ. yọmọ ìpínkẹrẹ àlàáfíà ju owó lọ nígbà tí a bá ná gbogbo tí wọ́n ní tí wọ́n ná lórí ẹ̀ tí ọ̀ràn kankan náà pé àníṣe òfìhúnlẹ̀ náà òfìhúnlẹ̀ ń ṣe dààmú òun náà ni yọmọ pa àlàáfíà ju owó lọ nísìnyí ẹ má sọ̀rọ̀ ẹ̀kútọ̀ bísíǹsì ọlọ́run ní jẹ́ bísíǹsì ọ parí bísíǹsì máa parí òkè parí àníkọ́ wọn lálàáfíà ìdí òkú làdó àkájọ òkú pẹ̀lú ẹnìyẹn ẹni tó sì lówó láyé tí ò bímọ àdáwò lòun náà kó òun náà wọ́n pé àníṣẹ́ sáàlì sáàlì rọ́gbọ́n dá sí ni ẹ̀rí alọ́bẹ̀ àkíkọ̀ kan jò ní tọ́nà bá ti rárá fún àwọn àdílé náà. inú òkè ni wọ́n fọmọ pọ̀ ọ̀dà àkùnmọ́ náà sílẹ̀ pọ́n ní ọmọ ìjòwò lọ. abẹ́ẹ̀kọ́ àwọn gbọ́ yí pé ara ìbẹ̀ra ara àkùkù náà lọ́mọ gbogbo náà lọ ọlọ́run wa náà o hmm, pé tí gbogbo náà fi rọrùn náà lù náà wà wa o. bí wọ́n ti yẹ ká náwó wọ́n jẹ́ àwọn bá wọn lágídí bí wọ́n ti yẹ arahamu rahman. torí ìdí eléyìí ọlọ́wọ́ tó wọ́n fẹ́ lómi lówó tòun ti bẹ́ẹ̀ yóò tún mọ wá rí i pé nǹkan míì tó ń bẹ tó tún jọ lọ́wọ́ lẹ́nu rẹ̀. ìgbà yẹn ni wọ́n wá rántí wípé àwọn ìyá kan ṣe ìyá tí wọ́n rò pé burú oníkìníkà tó fẹ́ máa ṣẹ lọ́hùn nítorí ẹ̀ tó bá lọ jẹ́ sí pé ìyá ẹ̀ bá rí bó ṣe rò kórí náà lóòótọ́ nígbà tó ti jẹ ìjàgà àwọn e lọ́wọ́ ewu tọ́pọ̀lọpọ̀ wa kọjá nígbà kékeré àwọn ẹnu báyẹn lánàá pé àìmọye omi gbóná ti fàálù rẹ̀ tí àìmọye ọmọ tó ti dáná mọ́pọ̀ lẹ́nu díbírèkì ti kó díbírèkì mọ́ àìmọye bí tọ́mọ̀ mi ìṣeré bọ́ sọ̀kú tọ́wọ́ àgbàlagbà bá dé bọ́ńbẹ̀ kò ní lè dìde ó sì tó dìde sọmọ lálàáfíà àwọn ìsọtọ́lọ̀ ti sọ wa ọlọ́ọ̀yì kò ló ń ka o tó ń kálukú bá ronú sí i ó ń kálukú á náà mọ pílásì àti ẹ ọlọ́mọdúpẹ́ o níjọba ìsìn ìjọba ọlọ́run lọ sọ ni nígbà báyìí sí nǹkan báyìí ṣẹlẹ̀ ọlọ́run lọ yọ mí. nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọba ọ̀hún àyèmáyé terrible accident tẹ́lómi ti ní láyé kí ìdánbẹ̀ láyé lónìí. àtẹ̀lẹ́ni tí mọ́tò táàkìtì tó sì rólù rólù rólù bí ẹ̀mí ẹ̀ta.

ó kàn ara ní máàkì díẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ bìkan díẹ̀ báyìí náà ó tọ̀ tó sẹ̀mí ayé rẹ̀ gùn. tẹ́lẹ̀ ẹni yẹn tó bá wá jẹ́ni tọ́nà wò sílẹ̀ ní ẹ̀tí òye tóun lè kàn wá sọ pé wàhálà ta kò sí láyé lónìí bẹ́ẹ̀ bá dé ń dè mẹ́jì kò lè gbáyé bẹ́ẹ̀ bá lò fúnpá kò lè gbáyé bẹ́ẹ̀ bá ẹsẹ̀ lọ jòkó lórí odó láago kan òru lóríta mẹ́ta tí wọ́n bá wá fi àáké kan wá bá fi sí gbẹ́rẹ́ sórí rẹ̀ yíká láti ọgọ́rùn-ún dé bàrá àdí àbẹ́ nǹkan láti itan ẹsẹ̀ dé ọmọ ká ẹsẹ̀ báyìí lómi ti ń ṣe ra wọn báyìí lómi ti ń ṣe ra wọn lóhun nìyẹn o ọlọ́run lọ́mọ ìjẹ́ kúyẹ tẹ́lẹ̀ lómi ti jẹ tí ó padà wá dààmú ẹ̀ láyé lẹ́nu. àwọn èèyàn ń jẹ ìjẹkújẹ wọ́n lọ́ọ̀yà àwọn èèyàn ń jẹ ìjẹkújẹ títí lórí ayé òwe náà jẹkúnjẹ dá lómi gẹ̀gàn ló padà bá òun náà lẹ́yìn láàbí kú ẹ̀ fún àwọn afọmọ ìfẹ́ ah, ayé yìí dùn ayé yóò dùn gbé àbọ̀ ṣe àbọ̀ ṣe ìṣúra kan ìṣúra náà wọ́n bá jẹ́ ẹbú tá a bá fún ọ bíléèdì ló fi jẹ bíléèdì wọ́n lọ́ọ̀yì mo ti rí ẹni tó jẹ́ rí ni ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ìfúnmi kọ́ o. wọ́n máa bu ẹbu wọn wáyé yóò máa wá dà sórí bíléèdì yóò máa wá rún jẹ yóò sì máa gbé mi. ewu ah! àwọn ewu àwọn àwọn àìlọ́pọlọ lẹ́ni tó ṣe é fún ní ọ̀lọ́pọlọ ni àbẹ́ni tóun náà jẹ́ inú rẹ̀ ọjẹ́ bíléèdì síbẹ̀ bí ọba rìáàtì lénìí ó lè padà rìáàtì lọ́la tẹ́ẹ̀ pàánù ọlọ́run bọ́ọ̀lù ẹ̀yìn ẹ̀hún bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ìmọ̀ tó kúnná tó tó wá lè fi lọ bíléèdì yẹn tí òfin ní àfẹ́tì rẹ nínú lọ́jọ́ wájú. sàyẹ́ntìfíkálì káwà bẹ́ẹ̀ wò ọlọ́mọ ìjẹ́kù ẹ̀dá lè ti jẹ wà ní olóhùn fẹ́lẹ̀ láti fún ọ torí ayé náà nípa torí ayé ta ló ṣe fẹ́lẹ̀ fún ọ sáà ti bí ọ dákun ta ló ṣe ta ló ṣe abíwẹ́rẹ́ fún ọ tí ààrẹ ti bí ọ tí òfin jẹ́ sí wípé wọ́n sọ pírẹ́sìdẹ̀ntì fún ọgbẹ́ jáde nínú ìyá rẹ̀. Fún àwọn kan wọ̀nyí lọ́lọ́wọ́ bá àlejò ọlá ti ń kọ́ àwọn náà lápèjúwe ọlọ́run sọ bá nẹ́nu ìdágbére Musa nítorí kàálẹ̀ yìí àdúrà ní lóòótọ́ táwọn ti kẹ́kọ̀ọ́ mbẹ̀ pé ká máa fi bẹ̀ náà. Ṣùgbọ́n ìrẹ́ Musa mo gbọ́ owó ti wì mo ti ṣàwọn ìdẹ́ra míì àwọn àlùkò wa náà wò plasma gbogbo ilé tó ń tó ń kálukú ẹsẹ̀ ń tẹ àwọn káàkiri tí ń gbà àwọn rẹ̀ káàkiri láyé ilé nìyí àwọn nǹkan mí bẹ tọ́lọ̀ ti ṣe nínú ìgbésí ayé wa. àwọn ẹni tá a fi ṣe ọ wá ọpọlọ ọpọlọ ni a ó kì í èyí tó bá ga jù ní owó wọn ló kì í sí lẹ́nu àwọn àbọ̀ jó àwọn wá jó tán wọn wá fi mú kọ́ àbí wọn lọ́ọ́ máa fi oyin lá àbí wọn lọ́ọ́ máa dàánú epo jàmá mùsùlùmí. àní àìsàn oríṣiríṣi ìtọ́káyé wàláì ọgọ́rọ́ rẹ̀ ń bẹ látọwọ́ àwọn afúnjálà yìí. ẹ̀yin onísáyẹ́ǹsì ọ̀pọ̀lọ́ ọ wà pọ́ńsínọ́ọ̀sì abẹ́ẹ̀kọ́ ni pọ́ńsín wà lára ọ̀pọ̀lọ́ àìwá máa yẹ pọ́lísìn tẹ́lẹ̀ mi ti jẹ nígbà bá lọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ méje náà láti ṣe àṣìjẹ náà fún ọ àti láti ṣe ọ̀fẹ́lẹ̀ fún ọ ọba ṣe tán aláìsí ló fi jẹ. ẹ wá wúrí sí ti pọ́lísìn tẹ́ ti pálómi láyé. arákùnrin kan ìnídàpọ̀ ẹni ọ̀rọ̀ ẹni tó gbajúmọ̀ láwùjọ ni lóòótọ́ kì í sàkúrẹ́ bí o. a ti pèsè prógámù kan ní lọ́dọ̀ wa. ẹni tó jábúrò rẹ̀ tó wù súnmọ́ àwọn olórí ẹ̀já pé àwọn èèyàn náà já pé bóyá bá tiẹ̀ wá bẹ̀rẹ̀ náà bóyá lọ lè ní kí ọ̀rọ̀ súnà wọn yé àwọn àbáwọn bíjà ti ń gbowó bóyá lè lè àjọ wá ti wá ṣùgbọ́n ránṣẹ́ lọ́sọ̀gbò níbi tí òun yìí gbàtà wa lọ kí àbúrò rẹ̀ tó wá mú wa làbúrò ní àwọn àfọ̀n ìjà alábẹ́sẹ̀ fún pọ́nísẹ̀sì kẹta ni a ní pọ́nísẹ̀sì wo wọ́n ní nígbà tí tún gbà tún wá àwọn nǹkan káàkiri àwọn bá ti orí màálù sàtẹ̀jẹ́ fún wọn ló sì gbọ́dọ̀ jẹ́ sẹ́ńjò kú ẹ̀ka ẹ̀dá kù dídí orí màálù ṣẹ́fẹ́ ẹ̀rọ ọ̀pọ̀ ni ẹ̀rọ pé à ẹ̀rọ àmúṣiwá ẹ̀rọ ọ̀pọ̀ nígbà bá dídí orí màálù ọ̀gbọ̀dọ̀ jẹ́ sẹ́ńjò kú ẹ̀ka pọ́nísẹ̀sì ló sùn nígbà tó bá di di orí pẹ̀lú bóòlù pé ẹ̀kẹ́ gbòòrò ọ̀ bó bá jẹ́ pé gan tó túmọ̀ ní kọ́ láti sọ nígbà tó jẹ́ orí màálù kan bí wọn màálù kéré tó tí wọn jẹ́ di orí màálù kẹta lẹ́ẹ̀kan náà jókòó ẹ̀ka pọ́nísẹ́ǹtì oríṣiríṣi ní nǹkan ọ tágbára rẹ ni tọ́gbọ́n rẹ ni àbẹ́ àtẹ́jọ lọ léèwé tó ọmọwé jẹ́ tó wọ́n mọ̀wé jù ọ lọ wọn ò tí ì débi tó dé mú kálukú aná wọn wò nígbà tí ẹgbàá lè rẹ lómi gbà òun ni first class òun ni first class rẹ ìwọ lo wa class yẹn yẹn tó lo wa class ó pè ránṣẹ́ ní lásìkò táwa yìí wọ́n gbá yín bẹ̀rẹ̀ ẹ̀rọ màdìkọ́ látò bẹ̀rẹ̀ lórí wọ́n máa pẹ́ ah lọ́sùn wọn fún òsì gúúsù dáadáa tẹ́lẹ̀ nìkan ni ló bá bútà ló bá bá láti di nineteen years ago tó padà wíìnì bútà wọn. àwọn ọmọ bútà wọn sì gbọ́. arákùnrin yẹn wọ́n ní second class ọ̀pà lọ́gbà ó lè dá lójú pé second class ọ̀pà ló ń gbà bẹ́ẹ̀ mi secondly wọ́n á fún un ní second class lower. àwọn onírìsọ́ọ̀tì ń kọ́ yẹn wọ́n ṣàgbélé ọtí kọ́ọ̀tù láti two thousand and seven lọ́jọ́ wá ń fà á wọ́n ṣẹ̀ṣẹ̀ wí ní kéèsì yẹn ní wẹ́yà láti ìpín tẹ́lẹ̀ gbé jẹ́ báyìí. wọ́n ló wá sọ fún pé wọ́n gbọ́dọ̀ sanwó dámẹ́jì fún wọ́n lọ gbọ́dọ̀ sanwó dámẹ́jì fún wẹ́yà láti gbé báyìí twenty twenty million àbí nǹkan wọ́n sọ fún dámẹ́jì àbí nǹkan kí ló fẹ́ lò ń bí eléhùn ìgbàlẹ̀ tó mú àwọn náà nìyí ṣe first class náà ní gbogbo tó mú náà ebi second class náà gbogbo tó mú ilẹ̀ jọ̀sọ̀ ilẹ̀ nìyí lórí second class náà tọ́ ni àwọn kan wá bẹ tí wọ́n mú first class láti jẹ́ tán ti jáde ọ̀hún láti wọ́n ti jáde ọ̀hún ẹlòmíràn ní one million látàkì kò ní one million látàkì rí ẹlòmíràn ò sì máa láyé ẹnu tẹ́lẹ̀ yìí ṣe yìí nísìnyí ara àṣeyọrí lákàrẹ́ fún inú ìgbésí ayé the whole place a single person ọwọ́ ó ṣe ṣe kẹ́ni ọwọ́ àwọn ènìyàn bọ́dì ńlá kan ah, bọ́dì ńlá kan ní fúta o báwa pòfẹ́sọ̀ tí wọ́n kún mọ́ ẹ̀ òun tí ọ̀wá pòfẹ́ ká ṣàwọn àwọn ènìyàn pòfẹ́sọ̀ gbogbo ọpọlọ tí wọ́n dájọ́ òun ọpọlọ tí ẹ ṣe kẹ́ni ó padà borí wọn padà wọn ènìyàn. kí la fẹ́ lò lórí eléyìí ká ń sọ yìí ni wípé ká mọ̀ bá gbára ọlọ́run ọba ti tó ọlọ́run bá àlejò láti torí fún wa lọ́pọ̀lọpọ̀ ò káwọn wa kiri orí ọlọ́run ọlọ́run bá àlejò láwọn ń sọ fún ànábì wa Musa ọ̀gbìnláì náà ṣe tọ́ ní ìrọ̀jì bisimilára mọ́ ìrọ̀ hì. pàlọ́kọ́dé máa ń ná alẹ́ ìka máa ń mọ́ta ní òkúrọ́ إذ أوحينا إلى عن كذبي بالتابوت وكذبي باليام فليلقيهم بالسائل ياخذ وعدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصلى على عينيك إذ تمشي أختك وتقول على ظلمك على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحسن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا Tọ́lásìkò wa, ìtàn yẹn ò tí ì parí síbẹ̀ náà. Ọlọ́run wa ń sọ nínú nǹkan tó ti ṣe nù gbèsè ayé Musa tó tó di eléyìí tí Musa tó ń bẹ lọ́wọ́ lé lórí yẹn. ọlọ́ọ̀bà àlekọ́lá ni wọ́n lákọ́ni máa na na alẹ́ ìkà a ti ṣèjẹra wa fún ẹ náà rí ṣáájú èyí tó ń bẹ lọ́run lé lórí ìjẹra wa ti ti ṣe fún ọ. ọlọ́ni nígbà yẹn ẹ̀rí gan yẹn tí wọ́n gan ò tí ì mà tí ì àwọn ọlọ́wọ́ bá la ránṣẹ́ sí ìyá rẹ̀ ya ìyá ànábì wa níbi pàǹpà wáyé tọ́dọ̀ àwọn kan nínú àwọn tí wọ́n ń sọ wípé tá a lè sọ wípé ìmọ̀jábọ́dì lè wá háyì lèyàn bí ń di ànábì ọlọ ànábì ọlọ ẹ̀ torí pé kálí màtọ́lá ọba àlè pẹ̀lú àlùmí nìkẹ́ni àwòháyínà ìlà homik àwọn ọlọ́wọ́ ọba la ránṣẹ́ sí ìyá rẹ̀. àwọn àbá wa ti tàwí ìlọrẹ wọn ní ọ ìyẹn kọ wọn ní wáyù ìlẹ̀hàmù ni wáyù kẹrẹ wáyù ìlẹ̀hàmù kìí ṣe wáyù rìsálà táyì pé ara ànábì ọ̀hánà òjì ẹ̀ màláìkà kẹfì wọn ní ìyẹn kọ àrùn màláìkà sí ìlẹ̀hàmù ni wáyù ìlẹ̀hàmù títí ń jẹ́ ìlẹ̀hàmù òun ni kọ́lọ́ ọkàn gbé nǹkan yẹn síyàn lẹ́nu yọkàn wá ní ẹ̀mí rẹ̀ náà yọkàn kú lẹ́nu ẹ̀mí rẹ̀ tó ṣe báyìí. àlàkùnlé hàn ó kílẹ̀ àyí pé ọlọ́run bá àlejò ọlọ́pàá sọ fún aláwọ̀ àyè nínú wípé òun ò ní rẹ́ nìkan níṣẹ́ ńlá ìjà ńlá òun ò ní gbé iṣẹ́ ìjà ànábì ọlọ́run iṣẹ́ ìjẹ́ òjíṣẹ́ lẹ́nìkan lọ́wọ́ ànábì ọlọ́run. bí a ti sọ nípa ya nàbì Musa bẹ́ẹ̀ lọ sọ nípa Mariam náà. ṣùgbọ́n ti gbogbo ẹ̀ lọ ìyẹn ti lọ́dà wípé ọlọ́run ẹnìkan níṣẹ́ jẹ́ ọkùnrin kọjá ànábì ọkùnrin ọlọ́run wa nígbà yẹn ìrẹ Musa nínú wa ta parí ọ lórí gbà la gbé jù sí lọ́kàn máa yóò há níta gbé jù sí lọ́kàn ń jẹ́ náà lọ. kí ni nǹkan náà àní kébí bí ti tábùtì nígbà tí wọ́n bí rẹ̀ Mùsá ọdún tí wọ́n bí ọ ní fìlàwọ́n náà gbé òfin ẹ́ńbágò ìbí ọmọkùnrin kalẹ̀ <laughs> ọmọkùnrin ẹgbẹ́ ẹ́ńbágò lè ṣe jẹ́ ọmọkùnrin lásìkò yìí àsìkò yẹn gan ni wọ́n wáyé Allahu akbar Allahu akbar jẹ̀mọ́ sáwọn yóò bí mọ́ lásìkò kòrónà náà ayé ẹ̀kọ́ kódà àti ẹ̀rí táwọn kan tó dèbè ẹ̀rọ débi pé ó kọ tí wọ́n sọ ọmọ nìkẹ́lẹ̀ covid nineteen nígbà tó fẹ́ sọ ọmọ rẹ̀ ló kọ́ covid nineteen ọmọ ọmọ jẹ ọmọ tó fi lásìkò gbà náà tẹ̀sán mùsùlùmí ọ̀jẹ̀ gọ̀dí rẹ̀ mùsùlùmí kan ọ̀jẹ̀ gọ̀dí rẹ̀ kọ́ àti kí rẹ̀ máa jẹ́ o ó lè yá àbá ẹ bá sọ ní covid nineteen ọmọ mùsùlùmí kan jẹ́ kọ̀dí rẹ̀ ẹ bá ẹgbẹ́ ẹgbẹ́ ìṣe mùsùlùmí ló lè kọ̀dí rẹ̀. torí ìdí eléyìí àwọn èèyàn bímọ lásìkò covid nineteen àsìkò yẹn dẹ̀ lẹ́yìn àwọn èèyàn kú lọ ń gbà náà àbẹ́ ẹ̀kọ́ ni àwọn èèyàn kú lọ tọ̀ ká pé covid nineteen ọ̀wáyé o covid nineteen ṣẹlẹ̀ lóòótọ́ ọkọ̀ pọ̀ láwọn àyè ibìkan ibìkan lọ ẹni ọlọ́run bá ń là ọ́ ṣé kò ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ lásìkò náà ló tọ́ àwọn tó wá ibi tó pọ̀ sí gan-an nígbà yẹn náà ṣé bí wọ́n bímọ ní ìfi nǹkan òṣè tó tún wà láyé lásìkò tàbí táwa yìí ara àdẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ọlọ́run bá lè tọ́lá ṣe fún mi ká àsìkò gbàyẹ níbi làwọn náà ní ẹ máa pa ọmọkùnrin jẹ̀má ọ̀gbá ẹ̀já lọ dúró déédéé pẹ̀lú ọlọ́run ẹ sì gbé kígbàgbọ́ wa ó kó sì kéré kó sì dí múlẹ̀ tọ́lọ́n bá fẹ́ ṣe náà ni ó ṣe ẹlẹ́jà àwọn nǹkan wọn tún wá jẹ mọ́ káwọn náà sì mọ́ wá jẹ ìgbà tó wá ní ká pẹ̀lú ẹ̀rọ ká dúró déédéé pẹ̀lú ọlọ́run kí ọlọ́run ní ṣe òun náà wọ́n ṣe tọ́lọ́run ní mọ́ ṣe ó jìnà sí ṣe òde díẹ̀ ìlànà tó mọ́ wá tún ọ jẹ ìbọ̀kàlá sọ yìí màmá wá fọ ọ̀fọ́ ní sáńgbọ́ bá di lọ́wọ́ ọmọ ọlọ́ọ̀bì kan oríta mẹ́ta aláàgò fún òru ọlọ́ọ̀ta gbogbo ara ẹ̀ ọmọ àti oúnjẹ mẹ́dì ọmọ dị mápá ọmọ dị kọ́rùn káàkiri torí kíni kí lọ́ọ́ fẹ́ gbà kíkú bá dé ogun àwọn ọjà dànù kíkú bá dé ọ̀rọ̀ pé pé kúrò rẹ̀ kò ní ti sẹ́wọ́n kíkú bá dé gbogbo ẹ̀ àbá tí wọ́n sọ yìí èmi náà àbá náà dáadáa pàtàkùlà èmi náà mọ àbá dáadáa èmi sí nígbà yẹn kú àsìkò wà nínú mo wà ní yunifásitì náà mo wá dé ọdún tí mo wá dé ọ̀kan náà a jẹ́ akẹgbẹ́ kan táwa ríra mo ẹni tó sẹ́yìn náà wọn náà lọ sí Libya ṣùgbọ́n ti wà ní ìgbà náà. ó wá ń sọ pé àfàbà tó náà ìmọ̀lélá ah, àfà ńlá lọ èmi kà wá bàbà rẹ ọ ọ ojú ìsọ̀rọ̀ àfà àfà àfà ńlá ọmọ lọ́gàdé àwọn kàwé ìdí òye mo ní kí ló dé nà ó lẹ́yìn ọ̀gbọ́n pàtó kú ni mo ní ọ̀gbọ́n kankan wọn lásìrẹ́ǹtì ló kù ìfúkọ́ lásìrẹ́ǹtì ló kù ẹ wá wọn tó fọ́ nì òun àti pásítọ̀ kan lọ́jọ́ lásìrẹ́ǹtì face to face ni wọ́n ní wọ́n jẹ lájẹ́jì face to face wọn ni wọ́n pe ikú àpá àná pẹ̀lú pápá mo ti sọ rí dára. wọ́n nígbà tí wọ́n lásídẹ́ǹtì wọ́n wa àfáà ni wọ́n wa pásítọ̀ náà ni kìí sáwọn méjì lọ dráìfù dráìfà kan lọ dráìfà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kálukú dráìfà pásítọ̀ wa pásítọ̀ dráìfà kan tó wa àfáà náà wa àfáà. àáfàá kú pásítọ̀ náà kú ọsítù kan náà wá gbé wọn lọ ìgbà tí wọ́n wàá wo ara àáfàá ìgbà tí wọ́n wo ara pásítọ̀ wọ́n bá àdèmọ́dì tí ń bọ́ ń jẹ pásítọ̀ pásítọ̀ dèmọ́dì ó dè mara wọ́n ó tu abala àbá náà wọ́n bá bẹ́ẹ̀ náà lára àbá náà àwọn tó wá wọ àwọn méjèèjì àwọn ò ní nǹkan kan lára àwọn òsìkú nǹkan kò sí wọn. kò yẹ àwọn tó ń bí àwọn tó wà àǹfà àwọn méjèèjì àwọn ò ní nǹkan kan lára àwọn wá ní òkú àwọn nìkan kò ṣe. àfáwọn ní àdèmọ́dì àti páì aládèmọ́dì àwọn méjèèjì náà ẹtí wọ́n dèmọ́dì wọn ọ̀rọ̀ kú kò fẹ́ kí wọ́n kú. nítorí ìdí eléyìí jàmbá mùsùlùmí àsìkò yẹn òun ni. wọ́n ní wọ́n ń pa ọmọkùnrin nígbà náà. o, wọ̀lá ìjàmá kámọ̀ ìpè dọ́lọ̀ bá ṣe yóò ṣe kẹ́rẹ́ yóò ṣe kájọ jẹ́ ká dúró déédéé pẹ̀lú ọlọ́run. Wọ́n nǹkan káàkiri yẹn ń kọ́ ló lè o. ṣe ní àlejò sọ́ra ti ìtẹ̀ka ìlẹ́sẹ̀ lẹ́rẹ̀ náà lọ́mọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn akóńtẹ́ sórí ní iná sọ ó ṣe é ṣe kọjá ìsirahìlì yáàd ó sì ṣe é ṣe kọjá àkíkọ̀ Musa àsìkò yẹn làwọn adífá hmm? wọ́n dín fáàbù wípé wọ́n bí ọmọkùnrin kan ọmọkùnrin wọn gbà ọ̀la lọ́wọ́ ẹ̀ òun ló fà á tó fi gbé òfin kalẹ̀ ìpè gbogbo bí wọ́n bí ọmọkùnrin láyé kama bẹ́ẹ̀ òye ẹ̀ tán wọn pa mẹ́tí wọ́n á ń ṣe lásìkò gbà náà nì àsìkò gbà yẹn wọ́n á ti múta ìjọba à ọlọ́ọ̀ì àwọn ìtàn tá a bá ń gbọ́ náà Al-Kùránì wọ̀nyí ó fẹ́ mọ títún gbàgbọ́ wa sí ni ò ká lè mọ̀ pé tọ́lọ̀ bá lóun ó ṣe yóò sí eléyìí wọn àyẹ̀kọ́ kálukú wa náà bẹ́ẹ̀. káwa ní ká dúró déédéé pẹ̀lú ọlọ́run a yá àjẹ́ kan a ilé ilé jáde jáde a mọ́gbọ́n lé mọ́ ó pa ọ́ tí wọ́n mọ̀ yí pé àṣà tí ọba kọ láyé àdíjìrì adìẹ àkùkọ tí ọba kọ láyé àṣà ò ní gbè àkùkọ tí ọba ti kọ láyé bí tí wù kàṣà ó máa rà bàbà kó máa gbé gbogbo adìẹ tó yọ máa kọjá lẹ́gbẹ̀rẹ̀ tiẹ̀ ní kò ní rí i nígbàgbọ́ bá ti kára àkéré ìṣẹ̀lẹ̀ láyé kò tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ dájú. ọmọ tí wọ́n bí ní 1990 ó sì jẹ́ sí wípé ọlọ́run kára ara pé yóò pè gọ́vùnà ní ya 2040 jẹ̀má kò ní kú 2020 kò ní lẹ́gbẹ̀ẹ́ kò ní kú 2020. dandan ni yóò ṣe àsìkò rẹ̀ wọ́n máa bẹ láyé rẹ̀ kó yé di ara ẹ̀ ẹ má jà ara wọn ẹ já túlé dé pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba àlekọ̀ lọ́wọ́ sọ fún wa pé nígbà náà àwọn aránṣẹ́ sí ìyá Musa nígbà tí wọ́n bí Musa tán abẹ́rẹ́ ìmọ̀ pé àwọn adífá adífá wọn tẹ́bí wọ́n jí máa fún wípé wọ́n gbọ́ra lọ́wọ́ ẹ̀ wọ́n wá sọ bí tọ́mọ̀ wó ti wá abẹ́ ẹ̀kọ́ jàmá ẹja ka ìtàn ilé ìdàgbọ́ là ń ṣe pápú wa kálá yóò mọ níwọ̀n ọlọ́ni ìrẹ̀ ẹ̀yà Musa àlèkìdìdì ìkìdìdì Musa ọ̀yà ìkìdìdì fitabuti ọ̀yà ẹ̀ lọ́ọ́ sínú àpótí ẹ̀ àpótí ẹ̀ka àpótí nígbà bí wọ́n sátán ọlọ́run ẹ lọ kan àpótí nínú ìtọ́lọ̀ ń gbéjú sí àmúta lọ́kàn nìyẹn wáàyí tọ́lọ̀ ń fẹ́rẹ́ sí àmúta nìyẹn ó ní kí ìyá àmúta ó pe kápẹ́ńtà kọ́lá bàtà wa lé kí ọlọ́ba ṣe dada báwọn àbá wa nígbà wọn sọ̀tọ̀ yìí fún wa wọ́n ní kápẹ́ńtà tí àmúta tó pè náà pé kọ́ wá kan ọmọ abẹ́rẹ́ ìjà. wọ́n ní kápẹ́ńtà yẹn náà ó tó fẹ́ lọ sòfófó fọba pé ọmọkùnrin kan bẹ jákèjá kò wọ́n ló ọba ọba lọ́rọ̀ sọmọ. ọbẹ̀ sòfófó ni wípé òwúrọ̀ ọmọkùnrin kan tó gbé sínú àpótí o òwúrọ̀ àpótí ọba ọba àwọn ọba lọ́pọ̀ ọba lọ́rọ̀ wọ́n lè bọ́ta yàrá ọba lè bọ́ta ọbọ̀ta ọdún lè ta ọba tún sọ̀rọ̀ àwọn ẹ̀tọ́ sí ó ń gbà tó wá ṣe bí ẹ̀fẹ́ mẹ́ta ọba orí ara àwọn ìtàn tí nìyẹn àti lọ́nà torí ìdí eléyìí ní kí wá sẹ́mi ìyá ànẹ́bí wa nwa aka àpótí n'abalị ní ìkìbírí ọ̀yá ẹ̀jú sínú àpótí yẹn kọ́dà bànáàlì yẹn ìkìbìsí ọ̀rọ̀ bíi mẹ́ta ti papọ̀ ńbẹ̀ yẹn ìkìbìsí ìkìbìsí yá ọ̀dọ̀ mi rù mọ̀ ká tọ́wọ́ obìnrin yẹn ìkìbìsí èyí ń jẹ́ ta ka eze ọ̀rọ̀ mi mẹ́ta ti papọ̀ mẹ́ẹ̀ ni ìkìdì bí ìyá o tó bẹ̀rẹ̀ àá ò dọ̀míìrù ti mú bá kò yẹ ẹ̀yà ẹ̀ lọ́ọ́ jù sínú àpótí wọ́n á kan àpótí bí bọ́ọ̀sì kan wọ́n kàn wọ́n tẹ ìyàbọ̀ tí a síbẹ̀ pẹ̀lú omi ojú sùhánàlà ẹ̀rọ tó kò rọrùn ọmọ tẹ̀yà bí kéwòn wàhálà tó bẹ̀rẹ̀ ṣe ó kẹ̀jẹ́ táwọn ọmọ tìkú ti yẹ̀yà fún ìyàmọ́ yẹn lọ́wọ́ iná ẹni kọ́lọ̀ kọ́sọ̀ àánú wa kọ́lọ̀ kọ́ bá wa dá àánú padà sára àwọn ìyá ọmọ. ọmọ bí ẹ bá ń lu obìnrin tàbí ọmọ sùn fún ẹ bẹ́ẹ̀ wà gbọ́mọ mi ẹ bá ń gbọ́mọ mi o ó bọ̀ nìkan ló dàbí ẹ bá ń gbọ́mọ mi o ṣùgbọ́n nísìnyí tọ́mọ tó ń jù sórí àtàn ọmọ tí àmì tó lọ jù sórí àtàn ah, àwọn yẹn dájú àwọn yẹn dájú níbo yọ́ máa kú lọ báyìí fẹ́ ẹran ẹ̀dá ń gbọ́mọ ni ẹ̀dá ń gbọ́mọ ni. bẹ́ẹ̀ ni ìyá ànábì Musa òun tó ní ojú ló fi gba ànábì Musa sínú àpótí. ọlọ́run á ní tọ̀ nínú àpótí tó jù sí yẹn nìkan kọ́ fàkìtì bí ìbèlè yá mẹ́ ẹ̀ ọ̀yà tó lọ ju òrì. ẹ̀gbẹ́ àdó àkọ́kọ́ ni pé kọ́kọ́ kàn sínú àpótí wọ́n àyíkẹ́ nìyẹn. wọ́n jù sínú àpótítá ayatọ̀ kése pé ní àpótí ní ọmọ gbé àkése ní àpótí ní ọmọ gbé ọlọ́ jù sínú odò rí ẹwà tẹ́wò ọ̀gbà àyàdọ́wò káwọn èèyàn láyé bá tẹbí wọ́n bí wọ́n sí wọ́n bí wọ́n sí wọ́n sí tù wọ́n bí wọ́n sí mọ́tò tó fi gbé pẹ̀lú wọ́n bí wọ́n jù sínú àkọ́tí wọ́n tún ní ká lọ jù sínú odò ìyá mú bẹ̀yẹ òun náà lodò omi wọ́n ní ká lọ jù sínú odò. odò nail òun ni wọ́n jù sí njọ́ náà wọ́n ní balẹ̀ yóò ní kì í nìyá mú bí sahil odò yẹn ó padà lọ jù sí sahil etí bèbè odò yẹn ó gbé wá sí etí bèbè tó wá dé etí bèbè yẹn. Yàhúdíù àdúwò lè wá àdúwò lẹ́k. Ọ̀tá mi, ẹni tó náà padà sí kíni, tí ó padà di ọ̀tá rẹ̀, àdúwò lè wá àdúwò là. Ẹni tó jẹ́ ọ̀tá tèmi tó ti wàrà jẹ́ta fóun náà yóò padà gbé. Ta ló sọ? Ọ̀tá rẹ̀ tó lóun fẹ́ pa ọ̀yẹ́. Ọ̀dọ́ rẹ̀ náà ni odò ó sì gbé ọ lọ, Sùhánilá. Ah! àní tọ́lọ̀ bá fẹ́ ṣe jàmá wàláyé yóò ṣe é yóò ṣe é àwọn àbàwà lè wọ́n wá bí bá wọn alákòólé ṣe é alákòólé ṣe é alákòólé ṣe é alákòólé ṣe é iná wọ́n àkọ́dírò alákòólé ṣe ohun gbogbo ló lè ṣe é ohun gbogbo ló lè ṣe ohun gbogbo ló lè ṣe ohun gbogbo ló lè ṣe ọlọ́run ọba àwáwù kọ̀dírù ohun gbogbo ló lè ṣe. ọlọ́run tá ò gbọ́dọ̀ máa sè ohun gbogbo ló lè ṣe ọlọ́run tá ò gbọ́dọ̀ máa sè ohun gbogbo ló lè ṣe. jẹ̀má kò sí ní ò lè ṣe o àwa ni ká dájú ní táwọn fẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kò sì fẹ́ ká máa béèrè lọ́wọ́ nǹkan mi ọ̀dọ́ rẹ̀ náà ń fẹ́ ká máa béèrè ìwọ ni mo fi òṣè fún mi takú sí lọ́rùn ọ̀lá yóò bí abùkátà wa yóò bí abùkátà wa torí ìdí eléyìí ẹ wọra ẹni tó ní ẹ máa pààyàn ọlọ́wà ni torí wọn tó ní ká máa pààyàn eléyìí ò lè pa ìwọ náà lọ́wọ́ ti tọ́jú ẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run bẹ́ẹ̀. ọlọ́wọ́ ni wà ní kéèkọ́ lẹ́ta máa ha bàtà mí ní àwọn ọlọ́wọ́ ọba ayé àbábúnáàkà pé àbábútúk ìnira ọba fi ọ mo wá fi ìfẹ́ rẹ sẹ́mi gbogbo àwọn èèyàn àwọn afọ́ni wọ́n tẹ̀sí wọ́n ní nítorí ọba àlejò ọlọ́sọ̀ mbẹ̀ yẹn ó ní àbábútúk ọ. wàjàálù màhábàtì fi kúlì máa rọ̀ áàkà mo wá sì fẹ́ẹ̀ fi sí ara ẹ̀rọ ìfowópamọ́ ẹgbẹ́ tó bá ti rí ọkọ ọmọ fẹ́ràn rẹ̀. Àbẹ́ ìlọ. Wọ́n máa fẹ́ràn rẹ̀ ni. Jàmáà wọ́n tó kúnlẹ̀ ààrẹ àìní kán lè bá a máa rèé lìtòrọ́tà. Àwọn ọ̀dẹ̀sìn wọn ní lìtòrọ́tà. aláàìní kó lè bá àjẹ́ sí wípé wọ́n máa rè ọ́ wọ́n máa tọ́ wọ́n máa tọ́jú rẹ ní ìdáhùn ọlọ́wọ́ bá máa kíyèsí láì àìní táwọn ọlọ́wọ́ bá máa kíyèsí táà ní jẹ́ kí nǹkan kan ó ti ọ́ jẹ́ ìràwọ̀ ah èyí táwọn wọn láwọn ń pé ibi a ní gbígbé ọmọ gbé ibẹ̀ ní gbé ibi a ní tẹ̀tẹ̀ ọmọ tẹ̀ ibẹ̀ ní tẹ̀ ọlọ́run ló gbogbo eléyìí ọlọ́run ló gbogbo ẹ̀ ibi tá ẹrẹ́ nìkan máa gbé bẹ́ẹ̀ ọlọ́run gba ìbẹ̀ náà yọ máa gbé ìdẹ́kun òní sí ọ́. oògùn kọ́ ọlọ́run ọba ni gbẹlẹgbẹlẹ lóògùn ẹnìkan ní ju ara ẹ ní ti ẹjú tó ní ju tiẹ̀ náà lọ ẹni àyà níní tó oògùn lọ́tọ̀ àyà níní ó tó oògùn lọ bẹ́ẹ̀ nìkan lóògùn náà tó gbójú lóògùn gangan tó lóògùn lòún ní torí ìdílé ìjọba ọlọ́run bá lè jọ ọlọ́sọ eléyìí ọlọ́ni nígbà náà ìtẹ̀mù sí ókútùk níjọ́ náà lọ́hùn nígbà tí ọlọ́run wá pàṣẹ fún ya ìtí àìsí bẹ́ẹ̀ tán wà tó wá ju Músá sínú odò ọ wá ní kí ẹ̀gbọ́n Músá lóbìnrin àǹtí rẹ̀ gbọ́dọ̀ bí àbúrò ìjà rẹ̀ àbí ìjà ọ wá ní kó máa tẹ̀lé kó máa tọpa omi yẹn lọ kọ́ máa tọpa àpótí yẹn kọ́ máa wo ibi tí ó gbé e lọ. òun nìkan náà bá lè pẹ́lá sọ pé if tẹ̀sí okotok nígbà tí àǹtí rẹ tóun náà rìn lọ tó ń tọpa omi náà níbo ni ó gbé e lọ. nígbà tó wá gbé e lọ títí ìyẹn nìkan náà bá lè pẹ́lá padà tó pàtàn rẹ̀ fún wa. nínú súrátò lè kọ́ fọ́sí pé bàlẹ̀tọ̀ kọ́tọ̀ ń alòbẹ̀rẹ̀ áhùn. ó wá gbé e dé sí bèbè àwọn ará alẹ́ bèrè náà àwọn ni wọ́n hẹ àpótí náà. nítẹ̀kùnù wà á ó lè bá ó sì lè jẹ́ fún ìdílé náà. ọlọ́run gbogbo ní tí ó jẹ́ ìbànújẹ́ fún ìdílé wa ọlọ́mọdé àfọwọ́ wa gbogbo ní tí ó jẹ́ ìbànújẹ́ fún ìdílé wa tí bíramati ya arahamu rahimin. ẹ̀rí etí ọgbàrá lọ́wọ́ bèrè àwọn náà àwọn náà wọ́n gbé wọlé odò lọ́wà gẹ́gẹ́ mọ́ odò lọ́wà àwọn náà wọ́n gbé wọlé fayámàgbé wọ̀ ẹ̀ka kò sí wá gbogbo ẹni tí wọ́n fà náà sí wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ bà ìbá náà sọ̀rọ̀ ẹni tí wọ́n fà wọ́pọ̀ wọ́n tó wọlé ìjàkadì rẹ̀ bẹ́ẹ̀ àìmọye ni wọ́n ti yí lọ́wọ́ lọ lórí fóònù lórí íńtánẹ́ẹ̀tì olóòlù a ẹni bá ti rí gàgà ó ti kàn ó ti tẹ́ pẹ́ àwọn kan jáde gbogbo ètò ìṣúná kan tẹ́lẹ̀ wọ́n ti bá lọ àbí ká tọ́lọ́ bá kan yáwó oṣù kojú lòdì àìmọ́ yálò mẹ́rin bá kan tẹ̀ yáwó lẹ́nu nígbà tí gbèsè gbèsè tí wọn náà lọ làágùn wọn náà onídìí owó ó kálukú wa náà ẹjẹ́ á mọ̀ wípé èèyàn máa ń ṣiṣẹ́ ni wọn náà ṣe wọ́n bá ṣe lágbára ma ọlọ́run ní sọ ní látara bẹ́ẹ̀ ọlọ́run bá lè tọ́lá ọ ní nígbà tí àǹtí rẹ̀ yìí ti rìn lọ nígbà tí wọ́n gbé wọ́n gbé àpótí náà nínú àwọn ọ̀rọ̀ tó tún padà òun ni gbà wọ́n gbé àpótí débẹ̀ ti ọmọkùnrin fún wa bẹ́ẹ̀ ẹ̀yà ẹ̀rọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dànù ìyàwó rẹ̀ ní kẹ́nẹ́ àbímà ẹwà wà náà tọ́lọ̀ ìṣòfò ìyàwó rẹ̀ bó ṣe lówó bó ṣe lówó bó ṣe lọ́lá tó kò bímà. ẹwà wò ìyàwó tó wà lábẹ́ rẹ̀ olùgbọ́lọ̀ wà gbọ́ ní kóná ìyàwó Àsíyà. ìtàn sọ fún wa yìí pé òun nínú súrà tá a bá kà fún anúta sílẹ̀ ọ̀ka débi àyà ilé yìí. súrà tó kalẹ̀ kan àyà tó tẹ̀lé àyà ọlọ́tẹ̀lé. Àásì àtọ́jẹ́ àwọn obìnrin àwọn náà. Ojú ẹ̀ nígbà wọn kọ́ padà pa náà ni. Òun wá bẹ náà fún ìrẹ́ náà. Dákun bá ń tọ́jú ilé ńlá náà náà ni mo ti gbọ́. Àyàwó obìnrin àwọn náà lọ́fàdúrà sọ́ọ̀tù tààrí. Ìyàwó obìnrin àwọn náà ká lè mọ̀ pé ọkọ lè ọkọ bá wèrè wọ ìyàwó tọ́lọ̀ bá ní wọ́n náà ọba wíwí wí tí ọba gbọ́ máa bá tiẹ̀ lọ ọlọ́run ọba ṣe yẹn ń jọba dàbí kìámà káàtó má pọ̀sẹ̀ lára ẹ̀ tòun tí mo ti àwèrè tóun náà má pọ̀sẹ̀ lára ẹ̀ o gbìyànjú gbìyànjú ló ṣe lágbára wa sọ̀pá òfin ọlọ́run ọba wọn ti ẹ̀kọ́ pamọ́ ló sì jẹ́ ìyàwó náà lọ́yà wèrè ni lọ́kọ́ gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú tó ṣe tiẹ̀ tiẹ̀ sáàmù sáàbò sí fún un tó o bá ti sàbò sí fún ọlọ́run ti sọ ìwọ̀n náà yóò bẹ̀rẹ̀ tààtì ẹ̀ka láàárọ̀ àwọn ìyàwó ànẹ́bí ọlọ́run méjì ni ìyàwó ànẹ́bí náà ìyàwó ànẹ́bí lútù wọ́n parẹ́ náà tó parẹ́ ni wọ́n parẹ́ àwọn ìyàwó ànẹ́bí ọlọ́run wọ́n parẹ́ náà tó parẹ́ ni ọlọ́run máa ń fi sàdánwò gbà mí àdánwò tiẹ̀ nu ibi tó ti máa gbà lọ́dọ̀ ọlọ́run wa nìyẹn ọlọ́run sórí ìyàwó tàbí òjò náà ń gbé tí wọn ibẹ̀ náà ló ti máa bàkù lọ́dọ̀ náà kóun náà wá ṣe sùúrù kọ́ máa mánéjì ẹ̀. sórí ìdí eléyìí ọlọ́ọ̀bà ìletò ọlọ́wọ́ ń sọ fún wa yí pé níjọ́ náà wọ́n gbé e níbi àpótí wọ́n fẹ́ pa ìyàwó yìí fún wọn máa pẹ́ mọ́ pa. lìnà tẹ̀ fi da owó wáyà ẹ̀ sì já sọ́dọ̀ mọ́ àkókò bímọ náà tẹ́lẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ abẹ́rìnká wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé níjọ́ náà lọ́hùn wọ́n gbé ṣùgbọ́n nígbà tí wọ́n gbé tán wọ́n fún un lọ́yà kò sẹ́ni ọmọ ọmọ ọgbọ́n yẹn kẹ́kẹ́ ọmọ òkòlù ọgbọ́n yẹn. arábìnrin tó wá tẹ̀lé yìí òun ló wá ara yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé sáàfin níjọ́ náà lọ́hùn. ìyẹn ní tọ́wọ́ bá rẹ̀ kí ọlá sọ wípé kọ́tọ̀kùn ìgbà tó dọ́dọ̀ wọ́n jẹ́ rẹ̀ wọ́n sọ fún ẹ pé aládùnlókun aláàmà ìyẹn kẹ́ fólò ẹ̀ẹ́dẹ́ ń tọ́ka ẹni tó lè bá yín sọmọ yìí yàtọ̀ ń bẹ nání kan bẹ nání ń kò sí kò sí ọmọ tí wọ́n gbé dọ́dọ̀ rẹ̀ láyé tí yóò wá ṣe kiri o tí ọ̀nà ọ̀yàn ti sí òní kò sí ó káàbẹ̀rẹ̀ ìwé ìtọ́wọ́ parọ́ ọba parọ́ alẹ́ bẹ́ orí ẹ̀ àà ah. tó ń sọ dáhùn lójú òun ah, a lè gbé ọmọọba lọ ọ̀dọ̀ ẹ lọ pè àwọn wa ẹ lọ kékeré ẹ lọ pè yìí ẹ wọ́n ìyẹn sọ fún mi náà ní sí ni wà á rọ̀ ni rọ́ ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa ń fún obìnrin lọ́yà eléyìí kọ́mọ náà wọ́n ti sí àwọn lárúbáwá náà ṣáájú àtàwọn tó ti ṣáájú náà ti sí lárúbáwá náà wọ́n yìí sábà kẹ́kọ̀ọ́ mọ̀lẹ́yìn fúnra wọn náà wọ́n gba nání ni. wọ́n ti wá kó gbogbo àwọn tí wọ́n jẹ́ nání wọ́n ti kó wọn jọ àwọn tí wọ́n máa fún yàn lọ́yà wọ́n ti kó wọn jọ ẹ bá gbé wẹ́lẹ̀ kò ní gbà wẹ́lẹ̀ náà kò ní gbà àhán náà bẹ́ẹ̀ kò ní gba ya wá. ìyẹn ni àǹtí wa sọ pé aláàdú lò pọ̀ àrà àlìbẹ́ iṣẹ́ àwọn ará ilé kan bẹ tó ṣe pé sẹ́ẹ̀bà jẹ́ ń tọ́ka ẹ tẹ̀ ní pé mo nù wọ́n ti wá o torí pé òwe rí wípé lọ́wọ́ tí wọ́n ń ṣe òun náà kan ló fi ara sọ̀rọ̀ ẹ wo ni bọ́ọ̀rọ̀ kalẹ̀ ní sọ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ta ni torí òun ò lónà agbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ pé àràdúnlókọ́ ara níbẹ̀ ìṣe ẹkùnfúnlú náà wùlẹ̀ pọ̀ tí ó bá yín tọ́jú ọmọ náà gbogbo ń tẹ̀ bá fẹ́ kọ́lá yóò fún ọba yín wẹ̀ yóò ọba yín de pápásì gbogbo tí wọ́n fẹ́ ọba yín ṣe ẹ̀yẹ́ kò sí pápásì gbà náà. wàhún làwọn làǹtí wọ́n abẹ́ nìkan. látara bẹ́ẹ̀ ìyẹn ní tọ́lọ̀ ọba àlejò ọlọ́wọ́ sọ ẹjẹ ń tọ́ka ń tẹ́lẹ̀ bá yín tọ́jú ọmọ náà ọlọ́wà ni ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀tàn yẹn yóò fúlù níbẹ̀ inú sọ́ọ̀tù kan sọ́ọ̀tù àwọn padà débẹ̀ lójú sọ́ọ̀ yóò ọ̀rọ̀ ń gé pépèpé wọ́n ń látara bẹ́ẹ̀ gbóbìnrin yìí ti sọ̀rọ̀ yẹn tá wọ́n sì gbà bẹ́ẹ̀ wọ́n wá ní ká lọ pé ya mú sáwá ya mú sáwá dáàfin ọ̀rọ̀ ní pàrọ̀jà anáka omi gbá ìlà dá ọ padà sọ́dọ̀ ìyá rẹ̀ ìyá tó ju ọ sínú àpótí ń jí olè yìí tòun tó mi ojú ah windows mẹ́sàn-án owó wa jù sínú àpótí owó tó wá jù sórí owó àbúrò lọ ẹ̀rọ kí ni àsọ́láṣí pé ọmọ yẹn lè yìí jẹ̀mọ́ ẹni tó já gbàlagbà tó máa wẹ̀ ọgbọ́n ní odò odò gbé lọ ásìn lè tà ṣe ọmọ tí ò a tó wá kàn sínú àpótí yàmá eléyìí júwe agbára ọlọ́run ni wọ̀lọ́ ẹ̀ ó ń júwe sí ibi agbára ọlọ́run bẹ́ẹ̀ nìkan kàn ọ́ wọ́n láwọn kàn ọ́ sí kéèjì àárọ̀ rè wọ́n ti kàn yín sí o tètè nìkan parí ẹ̀ lójú ọ̀nà wọ́n sọ fún ọ pé ah, arákùnrin yìí bá a ti ń wọ yìí ah, wọ́n ti gba ògo rẹ̀ àwọn kan ti dì ọ́ mọ́nú kéèjì wọ́n ti dì ọ́ lọ́wọ́ dì ọ́ lókùn dé ẹ̀ sọ

wọ́n ka kíni wọ́n ka àpótí wọ́n ju ànábì Musa sílẹ̀ jẹ̀mọ́ kí ni ànábì lápàdà ṣe àti ànábì Musa ń lọ ilé ọba tí wọ́n ti tọ́jú ẹ̀ nílé ọba ni ṣé ìyá ànábì Musa ti tọ́jú ànábì Musa ti tọ́jú ẹ̀ ni ṣé ó lówó ẹ̀ ni ọlágbára ẹ̀ ni ògì lásán ní ọmọ pògùn ògì lásán tí ò ní ní ṣúgà wọ́n á gbé ọmọ lọ sí tó ti máa jẹ láàlì tó ti máa jẹ sẹ́ríláàkì tó ti máa jẹ àwọn oríṣiríṣi ìyá tí ò ní fáànù ńlé wọ́n á gbé lọ síbi tí èsì wà àbẹ́rẹ́ ìgbà ẹ wọ ọlọ́run bọ́ọ̀lù tí wọ́n sọlá ìyá tí ò máa rìn káàkiri inú oko tí ó gbọ́n kalẹ̀ tẹ́ fọ́ jẹ́ wọ́n gbọ́ wọn lọ síbi tí ò sí pé o ti ẹ̀fà kẹka tí wọ́n tó wọ́n kọ́ra nẹ́ẹ̀tì kan mo tọ́ wọ́n wà bí. ìyá ò lè pa pé ìṣeré tí a lè rà òun náà ní kọ́ra wọ́ọ́rọ́ àbí ẹ̀ẹ́dájára ìyá òun lè ká ń gbà náà nìyẹn kó kọ́ra wọ́ọ́rọ́ tí wọ́n fi ṣeré wọ́n ra oríṣiríṣi kẹ̀kẹ́ oríṣiríṣi ìṣeré náà ló nínú ole ni wọ́n fun subhanallah wọ́n ti ṣe nìyẹn o ìtàn tá a bá ń kà nù kùránì wàláì ni ọlọ́run ní sọ eléyìí o kìí ṣe ìdáhùn kan wọ́n pè ní historical fallacy kẹ́kẹ́ kò sí nínú eléyìí kìí fabricate ọlọ́ni fàrọ̀jà mẹ́ta ìlà omi báyìí la dọ́ padà sọ́dọ̀ ìyá rẹ̀ kéka kọ́ra inú ara àtàtàn kó lè bá a jẹ́ tutù ojúgbó ìyá náà padà kó sì má bàa jẹ́ bàmíjẹ́ ẹ̀rí fún gbàtọ́ ọmọ yẹn padà padà sọ́dọ̀ nígbà tó dá yàrá yàrá ìpàdà sọ́dọ̀ rẹ̀ jẹ tán tọ́lá kan nígbà tó dá musa padà sọ́dọ̀ yàrá mo gbọ́ tẹ̀ fún yàrá wa kan níjọ́ náà lọ́hùn nílùú Mẹ̀dínà ni ọ̀kan náà wà bá ọdún náà ni mo ṣe wúra wọ́n ń ṣe tẹ̀síìrù áyà tí ọlọ́run ti ń sọ yí pé ó fẹ́ẹ́ lè níbi tí wàásù àbúrò umi musa fáàrì já

ẹgbẹ́ bó ti jẹ́ kó kálukú wa náà nǹkan kan tó ti tùnú mọ́ wa lọ́wọ́ tọ́lọ̀ bá dáa padà bó nínú owó ṣe nínú owó dùn ayọ̀wọ́ kún bẹ́ẹ̀ lọ́nà ṣe fún anabi wa musa tó ṣe fún yàrá ìjọ náà ìyá anabi musa ọlọ́wà lẹ́yìn bẹ́ẹ̀ wàkọ̀tà sanáfà ìrẹ̀ musa tó o tún gbàgbé pé nígbà tó o tún dàgbà ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ láàrin ẹni tó jẹ́ ìran ìdílé tiyín àti ìdílé tìtìyà kan eléyìí ti jagun wọn pàṣàgáàtàwó sẹ́ni náà wọ́n ń pè rẹ̀ múta gbàmí lọ́wọ́ iná fẹ́ pa mí yìí gbàmí lọ́wọ́ tí bàmí jà tọ́lẹ́ lùmí pa yìí ìrẹ́ kà á bà wọ́n fẹ́ mẹ́jà mọ́ náà ni tọkọ̀dọ́ ààrẹ yìí abẹ́ mi kan <laughs> tọ́lá jáde láyé torí pé egun ti ń bẹ lára ànẹ́bì múta ọkọjá bẹ́ẹ̀ ọlọ́run fún ànẹ́bì Musa ànẹ́bì múta ta agun tààrà ẹgbẹ́jà mọ́nà ni wọ́n lówí tẹ́jọ pé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ mọ̀ pa ọlọ́ni ṣe bí ń jẹ́ náà náà kọ̀tà ìtaná ta ẹ̀mí kan bọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n pàtẹ́mi náà bọ́ wọ́n lọ gbìmọ̀ràn báwọn fẹ́ pa ọ́ padà pàmẹ̀jẹ́ iná àwọn àlà ọlọ́wọ́ àwọn tí wọ́n gbìmọ̀ràn báwọn fẹ́ pa ọjọ́ náà ìyẹn làlẹ́ ìmúta ló fi padà fi sápò ní ìlú Mísírà tó fi gbàdà gba mẹ́díyàna lọ lọ́dọ̀ àlejò àṣàyè. ọlọ́ni bá nàìjà iná tàbí nàìjà gámìnì ìbànújẹ́ tó kó sí ń jọ́ náà lọ pé à mo pààyàn ẹ̀mí bọ́ mi lọ́wọ́. ibà ọlọ́wọ́ bá là ọ nínú ìbànújẹ́ náà fọ́gà fọ́nrẹ́lẹ́ àforíjì ọ́ àmọ̀pọ̀ mọ̀ ń mọ̀ pààyàn. àforíjì ọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wà pátá ńlá kàkútú náà àwọn ọlọ́wọ́ bá jẹ́ ọ atẹ́sì ẹ wo torí ìdí ilé ìjàmbá mùsùlùmí tá a lọ fẹ́ fi tiẹ̀ náà jọ ọlọ́wọ́n dán wo ọlọ́wọ́n tẹ́sì ẹ wo ọlọ́wọ́n wà lọ́wọ́ àlọ́kọ́ pàtàkì lẹ́sílẹ̀ ní méjẹ́rẹ́ ní sùràtọ̀ lẹ̀ sọ́tọ̀ náà kàbùtù kọ́ni ọlọ́ni àwọn tó ṣáájú náà adá wọn wo wàlẹ̀ yà lẹ́mọ́ náà lẹ́bí náà sọ́dà kú wàlẹ̀ yà lẹ́mọ́ náà lẹ́bí náà tùmọ́dá àlìkàdìbò ọlọ́wọ́n wà ní àṣẹ bẹ́ẹ̀ ká lólódodo ta lòkùrọ́ là ń torí ẹ̀ màá fi dán yẹn wò. a dán yín wò a máa tẹ́sì yín wò ọba ló dúró náà tẹ̀sẹ̀ òkú tó dúró ló tọ́ ó lè máa pa akẹ́kẹ́ kọ́ bá ti tẹ̀ lọ́wọ́ bọ̀rọ̀ àgùntó kú mẹ́ àwọn kan lè fi tàn ọ́ lọ́nà àbòmí lọ́nà èrí tó gbàdọ̀ lọ lórí ìdí ilé ọlọ́run àbí ọ̀dá kan má dán wa wò ẹni tí gbàgbọ́ wò ní gbé o ọlọ́run má jẹ́ ayẹyẹ ká tó dẹni àpọ́nlé mọ̀jà dẹni àbùkù ká tó dẹni táyọ̀ ọmọ pálé abẹ́rẹ́ rẹ ọlọ́run gbàdúrà wa gbogbo àsìkò ń yàánú rẹ jáàmà lẹ́kún nígbàgbọ́ àtàlọ́gbà àwọn kátà ń gbọ́ yìí lẹ́rọ àwọn ti yà rà hàn rọ̀hìn sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.